إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركها على المحجة البيضاء ليلها ونهارها سواء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 فيه نبأ ما قبلكم وخبر ما بعدكم وحكم ما بينكم هو الفصل ليس بالهزل من تركه من جبار قصمه الله ومن ابتغى الهدي من غيره أضله الله هو حبل الله المتين وهو الذكر الحكيم وهو الصراط المستقيم هو الذي لا تزير به الأهواء ولا تلتبس به الألسنة ولا تشبع منه العلماء ولا يخلق عن كثرة الرد ولا تنقضي عجائبه هو الذي لم تنته الجن إذ سمعته حتى قالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا من قال به صدق ومن عمل به أجر ومن حكم به عدل ومن دعا إليه هدي إلى صراط مستقيم اللهم فقهنا في دينك وعلمنا تأويل كتابك على الوجه الذي تحب وترضى اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما الحمد لله على كل حال ونعوذ بالله من حال أهل النار رب زدني علما رب زدني علما رب زدني علما وعلمناه من لدنا علما ففهمناها سليمان وكلا آتينا حكما وعلما وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين adúpẹ́ ní ní ẹ̀dọ̀ náà lọ́ba tí ọ̀pẹ́ tó sí. akọ̀rọ̀ ìjà ti wà níbi wọn kẹ́lẹ̀ tí ọlọ́ọ̀bá ọ̀pẹ́ tọ́gbẹ̀ àti àwọn ará ilé rẹ̀ àtàwọn ìjọ rẹ̀ àti gbogbo ayé wòye gbogbo wá jọ̀rọ̀ bẹ́ẹ̀ Islam yóò fi di ọjọ́ ìgbéǹde kọ́lọ́ǹdé gbogbo wa wájọ wà nínú wọn. gẹ́gẹ́ bí sáà ń bá lọ ọ̀nà ni ìṣẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin ní ogún tí ọ̀sẹ̀lẹ̀ tí ọmọ ẹ̀dẹ́ ènìyàn lẹ́yìn ìgbà tí ọlọ́run bá di jọlá tó bá ti di ìdílé tán tí a pè ní ìkọjá lórí afárá tí ọlọ́run bá di jọlá tí ó gbé lórí dáhùn náà tá à pè ní àsọ̀rọ̀. àbàbà máa pè ní afárá tìrátì ní àná amúrẹ̀lú wá nínú súnà níbo sallallahu alaihi lórí wípé afárá tìrátì ń bẹ tí a ti mú ẹ̀rí di inú Kùránì wá ní tójìlẹ́ ọ̀sán náà àríwọ̀ sáà sọ pé wọ̀lì dírọ́bù sùrọ́tù bẹ́yìn náà bàrẹ́ jahanna wọ́n fi afárá sàláàtì tí ń bẹ fún afárá sàláàtì náà ìpín tọ́gbẹ́ ó tẹ́ ju orí lọ ó sì láti bẹ́ẹ̀ gan ju ìdá lọ bẹ́ẹ̀ náà sì ni. àwọn oríṣiríṣi irin ẹmuga ó ní ẹmuga lórí tí ọmọ ọkọ mẹdé nìyẹn lára tí ọmọ ọkọ ẹlòmí bọ sínú náà tí ọdọ gbẹsẹlẹ mi là náà ló fún wa ń bẹ Ọlọ́run kò ní sọ̀rọ̀ sọ wa àìsàn yìí ní ọmọ ẹnu mẹdé nìyẹn tí ó kọjá ń bẹ bí màlúù náà Ọlọ́run tó tó ọjọ́ báyìí kọ́ jarí ìnira láti ìjọ Ọlọ́run láàánú rẹ̀ àwọn mí ọmọ pàkúnnù mọ títí lọ jẹ pé tó ti fífà mu ẹlòmí ò mórí bọ́ ẹlòmíì ìṣùgbọ́n ẹ̀yìn ọjà sí ọjà sí iná dáhùn náà. àìsàn pé ìtọ́mọ̀jì náà ní pé lẹ́yìn tí a bá gba kákàdá wa tán àti ìṣirò iṣẹ́ tá a gba kákàdá tá a mọ tá a fi òṣùwọ̀n tán lẹ́yìn ìgbà náà ni ìyá ọmọ lọ síwájú láti fún ọ̀fẹ́ wà ní náà ní lọ náà ojú ọ̀nà náà ló ti kan tọ́ra tìrátì yẹn àtẹ̀ntí yọ̀ wà jẹ́ náà. ẹ̀kí ọ̀wọ́ náà yọ gbogbo yọ gbà afárá sọ àti ní ìdí abájọ rẹ̀ náà ní wípé ọlọ́ọ̀bà fi hàn wá wípé agbára òun tó tóbi ni àti pé bá bọ́ sínú ìdẹ̀kùn tí ò rí ìdí àwọn tí ń jẹ bẹ́ẹ̀ náà ni aṣọ tó kò sí gbàdéke pa pé báwo ló ṣe dùdó àbáyé àsìkò tá lò mẹ́ aṣọ pé máa ń takò wọ́n takò ń tọ́kùsẹ̀ ilẹ̀ nínú síra ọdún àti súnà ní ìjọ sọ̀rọ̀ lọ àdìsọ́là sí ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ àtìpínlẹ̀ rẹ̀ pé gbogbo èèyàn pátá iná ní ọkọ̀ jámbẹ̀ tó fi mọ́ àdìsọ́là sọ̀rọ̀ lọ àdìsọ́là ó sọ pé òun ẹni àkọ́kọ́ tó ń bẹ̀rẹ̀ lọ́dọ̀ náà tó sì lórí kọ́ra náà tọ́ka lórí ilé pé wà ní minkum illa wariduha ọ̀sẹ̀ ìbẹ̀rẹ̀ tí ọ̀sẹ̀ kùn ní àtọ́jọ́ pé kọ́ wá ti di jahannama náà. lẹ́yìn báyìí la wá síbi àwọn ọ̀sẹ̀ tí ó jẹ́ kí èèyàn ó tètè kọjá lórí afárá àtàràtì ìbẹ̀ náà láti pàkíyèsí wa sí ìtúwé gbogbo sẹ́ẹ̀rẹ̀ pátápátá tá a bá mọ̀ òun náà ni ká máa ṣe ká máa mọ́ra sí i kò lè bàjẹ́ pé a lè tún afárá náà dá yóò sì jẹ́ ní kíákíá tọ́nà kó ṣe ń rọrùn fún wa. ibẹ̀ náà láti wá mú hadith àwọn èèyàn méje kan tí Ànábì sallallahu alaihi wasallam tó sọ pé gàgá ọ̀pọ̀ ni wọ́n wà nílùú nàìjíríà mọ̀ wọ́n wà lábẹ́ gbòdì ọ̀tọ̀ gbòdì àrà lẹ́gbà tí òun bá ń pa àwọn èèyàn tó sì súnmọ́ agbárí àwọn wà lábẹ́ gbòógì nítorí pé wọ́n pegedé nínú bẹ̀rù ọlọ́run fún àwọn kan tí wọ́n ṣe wò so àti ka àwọn méjèèjì ní àná aṣíwájú fi ń ṣe déédé ọ̀dọ́ tó yẹ pé inú ẹ̀sìn ọlọ́run ló dàgbà sí ìlẹ́lẹ̀ kejì ìkẹta ẹ̀ tó yẹ pé ọkàn rẹ̀ mọ́sálásí lọ́wọ́ onímọ̀ ìbẹ̀rù máa ń lọ gbogbo gbà láti lọ kírun ìkẹrin èèyàn méjì tí wọn nífẹ̀ẹ́ ara wọn torí tọlọ́run tó èkó torí tọlọ́run yìí náà ni lórí ìta àwọn ọkùnrin tí obìnrin tọrẹ wá pè é tó sì ní ìbí tọ́ dáa tó ọ̀dà pọ̀ mo ti sọ torí ẹ̀kẹfà ẹ̀dọ́ ikú ọ̀tọ̀ rẹ tí o ti tẹ́tí mi ọ̀gbọ́ sí i ẹlẹ́ẹ̀keje tọparí ẹ̀ tó náà rẹ̀ tó tó rántí ọlọ́run ní kọ̀rọ̀ láàrin ìwọ̀n àtọ́lọ́run tó sì bọ́ lójú rẹ̀. ibi táṣọ wa bẹ̀rẹ̀ lónìí òun náà ni àwọn tí wọ́n ju àwọn èèyàn tá a wí náà níbi ìbẹ̀rù ọlọ́run àròkọ̀ tọ́jọ́ yìí pé àwọn yẹn náà iṣẹ́ rẹ̀ ni wọ́n ṣe ọlọ́run ni wọ́n ṣe pamọ́ fún ọlọ́run bá lè fi ọlá náà lè sàn wọ́n lẹ́sàn. àwọn àdíìsì oríṣiríṣi náà sì tún wá lórí pé wọ́n àwọn báwọn náà àwọn náà wà lábẹ́ bòógì níjọba ìlànà ìyáàmù. ó jẹ́ sí ẹ pé ìmí ìfẹsẹ̀lẹ̀ náà wà àdíìsì yẹn àwọn ní òṣìṣẹ́ ilẹ̀ ń bẹ̀. ṣùgbọ́n táwa ti gbọ́ tọ́lọ́ọ̀bà lè tọ́ba tí tába ti gbọ́ yé àwọn míì gbẹ́tọ́ ìfẹ́ àgbègbè kìyà lérí ẹ̀ so then àwọn onímọ̀ fitira lórí àwọn méje ìpínlẹ̀ ti àwọn méje yìí nìkan so tí wọ́n fi kàákàákàá táwọn míì kàwọ́ sẹ́wọ́ntì kálọ̀wọ́ fitira tí Ibn Hajar ṣe tó pè ní máàrífàtúlù fìsọ́ọ̀lì. الموصلة إلى الظلال nínú àwọn ìwà tí ó jẹ kéèyàn wà lábẹ́ bòdì ìjọba ìyáàmù bẹ́ẹ̀ náà ni afáwọn abdulrahman sayufi oná ti tẹ́ra tó náà fún ọjọ́ bẹ́ẹ̀ tó pè ní tẹ̀mọ̀dídì lùtòṣ tẹlifísọ́ọ̀lì mùsùlùmí lèbílẹ̀ àrùn so àwọn ìmíì tí olùdókàjáde tí ò tí ò sọ òun tó kojọ sínú kíra yẹ ó sì tọ́ka ọgbó kọ̀ọ̀kan yẹn mú àdìsí wa lórí ẹ̀. so ó tún ṣe tíra míì tó tún pè ní bùsùlùmù lè fi kí lè fi sọ́ọ́ lè mọ̀ jíba tìlẹ̀ tìlà. bẹ́ẹ̀ náà sì ń sábà wọ lọ́wọ́ fẹ́ẹ́dọ̀ kọ̀díyà bí Abdulrauf Al-Munawi ṣe tó ṣe lórí الجامع الصغير في عبد الرحمن السيوطي طلعت سلاهي حديث سبعة يذلهم الله يوم لا ظل إلا ذله ọwọ́ akọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wa lórí ìtọ́nbẹ nínú àwọn tíra wọn nínú ẹ̀ lẹ́jọ́ wà ní abẹ́ bòbí tó sún ààrẹ ó sì tún fẹ́ tó sẹ́rí rẹ̀ ó sì tó ló sún àdáadáa jọ́ ìdá sí àmọ́ tó ní ó sì wà náà tí ó sì kọjá lórí afárá هنا لرجل تعلم القرآن في صغره فهو يتلوه في كباره ẹnzíwé ọkọ Qur'an nígbà tó wà kéke ọlọkọ dáadáa lẹ́yìn ìgbà náà nígbà tó wà dàgbà ìwà ń kà ìwà ń kà ìwà ń kà omi bèbá ṣùgbọ́n nítorí kíkọ́ tó kọ nígbà kékeré ọ̀ràn lọ́wọ́ ń gbọ̀ dàgbà nǹkan báyìí sì wúlò láì mú ti tọ́ka sí náà jẹ́ òní wípé ẹ bá fẹ́ lo àgbà rẹ̀ dáadáa nínú àwọn nǹkan dáadáa tí wọ́n ń ṣe ó gbìyànjú àti ká sínú pípẹ́ àbí sínú mẹ́mórì kọ́mọ tí gbọ̀ngàn bá dàgbà kọ́mọ gbọ́ nínú àyà kúrò àní àbí wọ́n á fi mi àbúrísí sí àwọn kan ní tọ́jà àwọn kan yóò jẹ́ kọ́kàn rẹ̀ wà pẹ̀lú ọlọ́run tí ti dẹjọ́ fún. eléyìí tá a bá wò dáadáa ó súnmọ́ ntọ́gbọ́nù hadith ẹgbẹ́ pé ṣáàbùn sha ṣáàbì ìgbà rẹ̀ tó là ọ̀dọ́ tó ṣe pé ó dàgbà sínú ìjọsìn ọlọ́run ara ẹ̀ náà ni pé ọkọ̀ kọ̀ọ̀kan gbàtọ̀ wà ọwọ́ abúlé òfin ní kékeré ó tún wọ òfin wá sí pọ̀dọ̀ nígbà tó tún dìbò ẹ̀ tó tún dàgbà tán tó tún bẹ̀rẹ̀ sí kan. ẹlẹ́ẹ̀kejì rọ́jò lórí ọ̀rọ̀ ìṣàkóso àti mọ̀wá pé kò èèyàn tó fi pé gbogbo ìgbà máa ń ṣàkíyèsí oòrùn láti fi mọ àsìkò tí ìnáwó tó so ẹni pé ìwé ilé náà ẹjọ́ ikú ọjọ́ ẹjọ́ ikú ọkàn rẹ̀ wà mọ́sálásí gbogbo ọgbà so mímọ tó àsìkò ìrún ọjọ́ ẹjọ́ sọ pàtàkì ọjọ́ ẹjọ́ sọ pàtàkì àwọn oríṣiríṣi information tí wọ́n fún wa lórí internet àbí lórí search programs so program dáadáa ni tó jẹ́ ìrànlọ́wọ́ lórí àsìkò wọn nǹkan àlòkù mọ fetíléko káfí fojú ọ̀nà kọjá yìí pé àwọn àlòkù mọ òwò tẹ̀lé lọ́dúgba mi bẹ̀ tọ́jú pé mo bá tẹ̀jú díẹ̀ láfikún níta lórí sẹ́ẹ̀tì àti kọ̀ǹpútà lásìkò òun òfin tó àwọn náà gbìyànjú gbìyànjú yẹn náà ti dá lu sẹ́ríà ṣùgbọ́n tẹ̀sí pé pàfẹ́sọ̀n wà tẹ̀lé kankan ṣùgbọ́n mi bẹ̀ tọ́jú yóò á ti sùúrù díẹ̀ tó lè bá a tuntun atravel láti Mẹdínà lọ sí omúlòjì omúlòjì ẹni súnmọ́ mọ́kà mọ́kò tí wọ́n mọ́kà so àwọn káàtẹ́bù káàtẹ́bù tí ìrún yẹn làwọn ń lò Mẹdínà lọ́pọ̀lọpọ̀ gbà mọ́sálásí jáde àtàwé àgbẹ̀rẹ̀ àti ìsàbí àgbàgbà so àti ẹ̀kọ́sàn lọ káàkiri nínú sàá nígbà táàkì tó ìrún mọ́bìbì wá tó pẹ̀lú táǹtì òtí àti fẹ́kálẹ̀ tó ti wà tẹ́lẹ̀ ká sínú mọ́jìnà lójẹ́ pé náà lọ́wọ́ àkúnbẹ̀rẹ̀ náà ni wọ́n bá pẹ̀rọ máwà kan òtí ìkú lè fi omi ńlá táwà àgbé omi ńlá kan bẹ táwà mẹ́ àti ìkú mẹ́ bí àti ń wòrán lọ́ọ̀kan tí ò sí wọ̀ bá a ṣe lọ pé àwọn tọ́wà ní fẹ́ǹsì nìyẹn pé à òun ọmọ tí ìwọ ọjà àwọn ọmọ ṣáyé àwọn afáàtà àjọlọgbọn lẹ́nu pa táwọn ti bẹ́ẹ̀ lórí mọ̀dínà rẹ̀ ṣùgbọ́n láàrin ìṣẹ́jú méjì kò ju bí àrin ìṣẹ́jú méjì tí mẹ́ta náà lọ táàpù wa rò wọ́n mọ́ so títúmọ̀ sí pé àwọn tí wọ́n ṣe kí nìyẹn náà try wọ́n gbìyànjú ṣùgbọ́n káwọn ọmọ kojú sọ́nà láti wo ìta sọ́dà àtijọ́ tí mi ṣe ìyẹn bá wáyé á lè jẹ́ pé ojú wa tá a fẹ́rù ó tún fún ìta àmúlọ́wọ́ ọlọ́nkọ́ wọn fi àṣẹ kò bẹ́ẹ̀ dáadáa báwọn èèyàn kan táìmù táìmù lásán ni wọ́n fi kalẹ̀ nú nílẹ̀ káàrọ̀ jìrè tí ó sì dáa aago méjì wọ́n gbẹ́ ẹ̀ láti ọ̀rọ̀ aago méjì ti tẹ̀lé mẹ́ẹ̀ẹ́dógún àbáwọn kan aláàgó kan àwọn tọ́dún èyí bo bí wọ́n ṣe máa dé nìyẹn àwọn yẹn nírun ṣùgbọ́n wọ́n pẹ́ torí ìrun ti máa ń tó lọ́pọ̀lọpọ̀ wà níbi aago kan. so ṣùgbọ́n yóò sì san ju àlàtàrí lọ táwọn ní ti permanent ẹ̀ sí three thirty tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ gbà ìmú òní tí ìtòrí three thirty á sì òní tí ìtòrí three thirty permanent ẹ̀ sí nígbà lọ́pọ̀lọpọ̀ gbà àwọn míì ti permanent ẹ̀ sí fifteen minutes to four àbí four àìmọye ìgbà míì tó pé lẹ́yìn four bíi eighteen after four ìní ìrún tó máa tó ń gbà mí so àti dáadé sì kò jẹ́ kí èèyàn ní òun èèyàn gbọ́dọ̀ máa ṣàkíyèsí ara lórí yẹn ṣòkòtà rárá mọ́gírìbì ní tiẹ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ gan fẹ́ kan máa jẹ́ kí òun ọwọ́ wọn ò ní ṣòro pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n mọ́gírìbì omi seven o'clock before seven ó lè ti tó ìgbà míì after seven ní oṣù tó so ṣùgbọ́n mí ìpè ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbẹ́ kan máa ń lọ lára wọn ní sọ̀rọ̀ pẹ̀lú yẹn ìwọ nílá ẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ ìfẹ́ lómi ìyá ìdá ìyá oṣù fẹ́ máa súnmọ́ gbọ́n tó máa bá àwọn ẹ̀ máa yọ máa yà ẹ̀ lẹ́nu ká láti dúdú mọ́nìlẹ̀ áńkí lásìkò ìmọ̀ síbẹ̀ wọ́n sì ní mọ́gbìgbì ìpàdé tí wọ́n fi ilẹ̀ síwájú àsìkò ìṣáì àwọn míì permanently ní sẹ́wọ́n ká sí kódà bí wọ́n bá fẹ́ ká bá mú gan láàrin ten gbàgbé yóò gbé ìdọ̀gbé gbàgbé pèǹpé ṣùgbọ́n títà ìbá ti rí náà ní ọmọ ìtàmì rẹ̀ so ọ̀pọ̀lọpọ̀ ọgbà ní ma dábàá jẹ́ pé yóò wákàtí kan lẹ́yìn mọ́gbé kí iṣẹ́ òtútù ó ti ní bí àti máa ń ṣe ìṣirò rẹ̀ wọ́n mọ̀ pé iṣẹ́ ó ti tó kù so yóò sì wojú ọjọ́ níta àwọn pupa tó mẹ́sàn-án wọ́n wẹ̀ ní fẹ́ yányán. bá ma máa wọlé tán yányá ìgbà náà lè já ẹ̀kọ́ tó. kódà àwọn onímọ̀ mi sọ̀rọ̀ lórí pé ká lọ́ra kátó kú sí ẹ̀fẹ́ ẹ̀dá torí ọwọ́ ní ọ̀rọ̀ nípa sọ̀rọ̀ lọ́wọ́ àlùsùn àti ọ̀rọ̀ pé ìdìbò àìpé yóò jẹ́ ìyá fáwọn yẹn àwọn yẹn bá lọ fún ra ju díẹ̀ tí tó tún wá padà wá sí kíṣà ẹ̀ ìwé lómi lọ́wọ́ nípa ọ̀lọ́fún ra ju díẹ̀ tó ìjà tó wà ní ọ̀nà ìjà ìrún àtúbà ń tiẹ̀ àlùfájà rí láàmú ń wò àlùfájà rí yẹ ó sọ̀rọ̀ ohun mọ̀ gẹ́gẹ́ táwọn onímọ̀ sọ àwọn onímọ̀ gan jẹ́ sọ̀rọ̀ ohun sóòlù pété wọn fi àlùfíjì ò sóòlù tó àwọn náà gbà yìí pé àlùfájà rí máa ń sọ̀rọ̀ nígbà tí wọ́n sọ̀rọ̀ lórí àmì téèyàn máa fi mọ ẹ̀sìn ọlọ́run. ibi àmì ọ àbí okùnfà ọgbọ́dọ̀ jẹ́ tó fojú hàn gbàjẹ́ lórí àtàbà tàbí ìlà wọ́n ní wọ́n wọ́n tó bọ́ àlùmọ̀ndọ́bí àlùmọ̀nàtìbù ní ìròyìn tó fojú hàn tó sì ní gbàdéke tó níbàámu sí ẹ̀sìn tá a fẹ́ ṣe wọ́n ní ní máa ń jẹ́ fa fún iṣẹ́ àtàbà. àbí illatul hukm wọn náà ni alwasfu zahir alimundabit alimunasibu lit-tashri' wọn náà ni ìròyìn attributes ni tó fojú hàn tí ò rújú rárá tó ti dẹ́ gbé onígbàdé fi ètè tá a fi ilẹ̀ gbúndùkú tó máa ṣe dáadáa tó di rẹ̀ àwa sọ kéèyàn jẹ dáadáa gbúndùkú yẹn. ṣùgbọ́n ìrìn àjò tó bá ti ṣe fóònù nù ọlẹ́tọ̀ kó o fi àwẹ̀ lẹ̀ ìyẹn ìyẹn nígbàdégbè wọn ni dúró yẹn ló lè jẹ́ okùnfà fún ìdájọ́ ọlọ́run yóò jẹ́ ìròyìn yóò ti clear yóò fojú hàn yóò sì nígbàdégbè ìròyìn kẹta nìyẹn ó sì wọ́n rẹ̀ pé mọ̀nà sábà wà bẹ́ẹ̀ tí yóò gbọ́dọ̀ ní ìbámu sí ẹ̀sìn tá a fẹ́ ṣe ìyẹn tí a gbọ́dọ̀ yìí hikima mẹ̀ṣẹ̀rí mọ̀kọ́sùn ṣe yà gbọ́dọ̀ wà bẹ́ẹ̀. ṣùgbọ́n ìbọ́kà àti ìfimọ̀ fẹ́ fàjáde ń bẹ̀ ni pé nígbà tí a pè ní àwùjọ ìtọ́gbọ́dọ̀ kojú hàn àwọn onímùsùlùmí mi wà sọ pé tí wọ́n lè fẹ́ sọ nípa àlùfájà tí ò kojú hàn sọ́pọ̀lọpọ̀ èèyàn. sọ̀kúrú mi táwọn afá náà gbà yìí ó ṣòro mọ̀ ètò gbogbo yẹn ló rí gbogbo yẹn ló ṣe lè wọ́n ti wá fèsì pé àìsàn sọ́pọ̀lọpọ̀ èèyàn kò túmọ̀ sí pípọ̀ kan apá kan mọ̀ apá kan èèyàn mọ̀ ṣùgbọ́n tó kọ́rọ̀ kan bẹ̀ nípa àlùfájà yìí ò ní wípé tẹ́yìn bá ti wà ń ta lálẹ́ lóru láti bá ń súnmọ́ bọ̀ kéèyàn wá máa wo agbègbè ibi tí òun ti máa ń yọ èèyàn wà á rí funfun pẹ́rẹ́ kan lójú sánmà kọ́dà gẹ́gẹ́ bí àwòyó ash colour tí ẹ̀ bá ti rí àlùfájà ti là nìyẹn ṣùgbọ́n bá olóòtú mọ̀ gẹ́gẹ́ tí ọ̀dà olóòtú sẹ́yìn yẹn nígbà tó wá di pé kíní òun increase sí ó ń lékún sí ó ń lékún sí ilé ọmọ increase tí ó fi wá gbọ́ ojú sánmà ọ̀pọ̀lọpọ̀ lásìkò ẹ̀ẹ́ tí a wà ní pé kí wọ́n múná dé iná wà ọ̀pọ̀lọpọ̀ ìsábà rí àfẹ́ńbáwá ní oko àbíkú tó sókun lórí tètè gẹ́ẹ̀tì ẹ̀ tó ti jẹ́ pé kò ní jẹ́ àwọn àsìkò tí àlùfámọ̀ òṣùpá tí máa ń wà ń ta kí ó sẹlẹ̀ gbèsè yẹn pé òṣòwò ìgbà tí nípa ló lọ́dẹ gẹ́rin lẹ́sẹ̀ bí táàmù yẹn táàmù tí nǹkan ó dúdú dáadáa tó fi lè gẹ́ẹ̀tì ẹ̀ so ṣùgbọ́n tó bá ti lè jẹ́ pé tó wò lọ́ọ̀kan òye òsì lára rẹ̀ ọmọ nǹkan yẹn kò tiẹ̀ ọmọ bó ṣe tóbi tó ọmọ bó ṣe ga sí o sì mọ̀ pé ní bẹ́ẹ̀ lọ́ọ̀kan lákòókò rẹ̀ tọ́ba àdìgbò òun ó ti mọ bóun ní bí ó ṣe ga sí àbí òun ló ti gba àyè sí ẹ̀ẹ́ àlùfájà ti là ní yọ àwọn ìpè yọ àwọn ìpè torí pé àlùfájù pàjára ni pé kéèyàn la nǹkan àbí èèyàn tún nǹkan lẹ̀ bí omi so ìtumọ̀ rẹ̀ ni pé òòrùn tó ti kúrò látàlẹ́ àná ó tún ti súnmọ́ wa sí i láti fi kílẹ̀ ọ̀nà níjẹ́ fájúrù mi. Sáfẹ́nu mẹ́rin pé agbọ́dọ̀ máa ṣàkíyèsí àsìkò òun yìí káwa fún olè kọ́ sínú mi ìdáhùn wájú ọ̀gá ìdíyàmà ká lè wà lábẹ́ bòógì ọlọ́ọ̀bà àdìgbọ́lá tí ó ti fún àwọn ẹni ẹ̀sán ló àjíǹde kí ó sun wa lórí mizan lórí òsè iṣẹ́ ẹni wa kó lè bá a lóòrìn sí i bẹ́ẹ̀ náà sì kò lè jẹ́ ipa àwọn àmì tí ó la afárá àtìláàtì kọjá ní kíákíá náà ní pé rọ́jò ló ń yọ̀rọ̀ ìṣàm sàlímọ̀ wà pé sọ́la èèyàn tó ti pé owó gbà ní máa ń sọ àsìkò òun ní máa ń sọ òun láti mọ àsìkò òun. gẹ́gẹ́ bí mo gbọ́ àwọn èèyàn kan bẹ́ẹ̀ ní mọ̀dínà mọ̀dínà àdájọ́ ọ̀sọ́lá lọ àyọ̀sọ́lá bẹ́ẹ̀ pé níbi òkè wọn gbọ́ ẹ̀kọ́ òkè wọn ìsábà kan pààrùn ìlú atẹ́gùn mọ́ ń pọ̀ lásìkò lè gbé fáànù lọ. ó ti gbé nǹkan kalẹ̀ tó yẹ ní máa fi sọ́ọ̀bù ìrún lójoojúmọ́ tó yẹ ti wà ń bẹ̀ permanent. so tó pé ó ti mọ̀ ìgbé nígbà ó ti fàlà ń kalẹ̀ lọ́pọ̀ ọmọ ń tẹ̀ ju oṣù wọn yóò ti gbé kí ní ẹ̀ka tó ti mọ́ ń tẹ̀ so ó túnmọ̀ ìgbé ọlákàtún rẹ̀ lọ́fẹ̀ẹ́ alẹ́bí náà àwọn tó ń pẹ́ wọn ń gbẹ̀rù gbó ìgbẹ̀rù gbó yẹn ni pé kàkí lásán yẹn pé wọ́n ń sọ dáadáa láti di àsìkò rẹ̀ náà ni wọ́n ti máa ṣe ìfọ́nà sọ́la lọ́lọ́ náà sọ pé háàfìdú alásọ́lá wa ti wọ́n sọ́lá ti wù sọ́ wà kó mo lè la ìfọ́ níbí ẹgbẹ́ tó ṣe pé yọ́ mọ sọ ìrún yọ́ mọ tẹ̀ntẹ̀lẹ́mọ̀ bẹ́ẹ̀ náà ni ìrún àrígbògbò ẹ̀ mọ̀ sọ gbàdé ọ̀bà á àsìkò rẹ̀ bó lè fẹ́ lu àyà yìí. ẹlẹ́ẹ̀kẹta inú ra àwọn E yẹn náà ní ọjọ́ ló ní ìntàkálàmà tàkálàmà bí ilmi wa ni takata takata àn ilmi ẹ̀dọ́ ìgbé ńgbà tó bá sọ̀rọ̀ ọ̀rọ̀ mọ̀lẹ́ pẹ̀lẹ́ nù ńgbà bá dákẹ́ yóò dákẹ́ ti sòrò nù òun náà ti ní ipò ńlá kan lọ́dọ̀ náà ìjọba وتاجر اشترى وباع فلم يقل إلا حقا أنت تيكي سو سووني bí fi ń rajà ní máa tajà inú ẹ̀ka àti ọ̀há ni pé láńbẹ̀ kò lè la àpàn kò ní sọ kẹkẹ jáde àbọ̀rọ̀ dúdú san ẹni tí ń bá ṣe é pọ̀ san jẹ́

ẹlòmíràn tó fà wọn sẹ́ẹ̀ gbé sí ní ìdè ni wọ́n ní ń fa ogun wọn sọ́wọ́ ẹ̀kọ́ bẹ̀rẹ̀ ẹlòmíràn pé ọjà tí wọ́n ti ní ké lọ́rin tọ́wọ́ o ọjà òsì wọn tó tọ́ o èkọ́jà wọn o òjò sáà fi fi jẹ òfìlè bá iye tẹ́ iná sí iná yóò tún pápá wàá tàkẹ́ bá tàbútẹ̀ bá ń lọ lónìí yóò fi ní ọgbà rárá lọ́jà tí wọ́n ti ní nǹkan kan owó ọjà mọ́wọ́ bẹ́ẹ̀ bá pẹ̀sẹ̀ dà ọ̀pọ̀ ìrọ̀bùrú ìrọ̀bùrú ẹlẹ́mí ẹ̀rọ àjà lọ́wọ́ rẹ̀ nígbà tó wọ́n fúlọ́ọ̀tì lọ yóò tó wọn pa abẹ́ríkà wọn ọ̀tá nǹkan látàrọ̀ ìtàjẹ̀ tí wọn gbóso ju owó fún ìtàjẹ̀ ìgbà fún mi. so irú ẹni bẹ́ẹ̀ yẹn ìkọjá lórí àtàràtì àtàràtì rẹ̀ ní ti tẹ̀lé bẹ́ẹ̀ náà sì ni ó ń fi ìròyìn tí ó dùn sí níjọ́ ìdínà tí a máa ń fi tẹ̀lé. iṣẹ́ rí rẹ̀ tọ́jọ́ kó ní òsùn jọ̀dá ìdí àwọn ọmọ bá gbé yòókù ẹgbẹ́ kan ẹ̀ díẹ̀ yóò kú yẹ díẹ̀ ní. èèyàn karùn náà ni mọ́ní àǹdọ́rà mọ́ àṣìrọ̀ àwọ̀dọ́ àyàwó wọ́tọ̀kà ẹ̀ ṣe gbé ọyá àyàwó ọwọ́ àdúgbò yẹn kò tí ì rí sáńtò tọ́. ó tún wá fún lásìkò sí. àdéhùn yìí pé ọkàn fẹ́ rọ́jú sanwó ní iye pé ọlọ́run sì jẹlẹ̀ fún ọwọ́ àyíkò burú yìí báyìí ní ọ̀sán bẹ́ẹ̀ yòókù òun yọ̀ǹdẹ̀ fún ọ ìlú àkàpọ̀ ẹ̀wò nǹkan tó yẹ pé ọ̀rọ̀rùn kéèyàn ó ṣe ọ̀rọ̀rùn dáadáa ẹ̀tọ́ jáwọ́ lọ́wọ́ rẹ̀ kọ́ ọgbà nú ẹ̀ oní ọmọ mú yòókù ọ wà ní abẹ́ gbòógì ìjọba nàìjíríà ẹ̀fà iṣẹ́ rẹ̀ tó tún ló fún ẹ̀. bẹ́ẹ̀ náà sì ni owó tó làjá nípa kíkọjá lórí afárá tààrí kọlọ́kù sí ọlọ́run fún wa. ẹ ò bínú ẹni yóò ṣe tòótọ́ èèyàn dáadáa mọ̀ lẹ́ni yóò yóò gbọ́dọ̀ ń bọ́ nígbà wo tó tọ́ bá ẹ̀kọ́ lágbára ju mọ́ ń gbogbo ẹ̀yìn ọ̀bá bòun ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹlòmí yọ ìyàwó sókè ẹ̀fẹ́ sánú lélé gbójú àbọ̀kùn díẹ̀ mẹ́ òní fẹ́ sáfù sí náà ẹlòmí yóò ti lágbára kọ́sán gbèsè yóò tún lọ lára àníbi ọ̀sọ́lọ́ àìlú sọ àṣọ pé mọ́tòrò ìbẹ̀ ní ilé olùmọ̀ ẹ̀tọ́ lọ bá ti rọ ọ̀dọ́rọ̀ pé kọ́sán gbèsè rẹ̀ kì í sọ̀rọ̀ rẹpẹtẹ ní àdínsọ́sọ́ àmúsọ̀rọ̀ ó ti lè sá tó tún máa sọ báyìí tí ọ̀bá wa san gbogbo ọjọ́ tí bá ń lò gbogbo ṣèjú tí bá ń lò alákòóso ní ọjọ́ ìwájú ọlọ́ mọ́tòlù gẹ̀ẹ́dì yé gọ́nà mọ́nà ẹ̀ńtọ́lọ̀ ń ṣe tí ó fi tẹ̀ gbèsègbè tí ọ̀sán alábòsí ṣùgbọ́n tẹ̀ńtọ́ jẹ́ ń gbèsè bá ní kò fún mọ́wọ́ rí ọmọ kó ti lágbára rẹ̀ lọ́sì mọ́ ìlú lọ ah, ní ìtàlábòsí bá wọn ṣòtọ́ rí lílò lọ́tọ́ ní ọmọ ìlú lọ náà má dúró fún fún ọ lọ́wọ́ ni. ẹni kẹfà rọ́jù ló ń tara kalẹ̀ láàrin ní àwòsàtọ̀ dáta àyè èèyàn tó wo onígbèsè ó ah, gbé á wọ́n ti ń sìn náà mọ̀ ni tó ń tọ̀tù wá sọ pé lágbọ́já báyìí wọ́n lọ kíbu ní ọ̀la ọjà ń gbèsè ọ̀sán tó náà ti di pé kò ní sáyìn ọmọ ọmọ ọmọ ni ó àbí bẹ́ẹ̀ kọ́ ọmọ ọmọ jọ da gbèsè ńgángá olọ lọ́jọ́ oúnjẹ ọ̀dà gbèsè yẹn àbí oúnjẹ tó wá fi balúbalú nǹkan ga yẹn lọ ọmọ jẹ nìkan gbèsè ọwọ́ abàtàn gbèsè rẹ̀ ó wá gun náà lówó ẹni gbèsè rẹ̀ ọ̀yá owó rẹ̀ gbogbo àpò òkùnkùn fún wa láti gbèsè òkú wọn náà gbélé ọkọ̀ mọ̀tìmáyéjì so ìdé yẹn ti yẹ nǹkan gbéyàn bó bá ké lọ́dún ìyẹn nǹkan láyé lọ́dọ̀ ọlọ́run lẹ́yìn fún alábẹ́ ìbòkì ẹ̀sà ní òun nàìjíríà mọ̀ tí òsùn rẹ̀ ọ̀sán rí ọ̀sán tẹ́rì rẹ̀ tí ó fi lóòrìn bẹ́ẹ̀ náà sì ni tí ó fi rí afárá àtàrà ti kọjá nírọ̀rùn. ẹlẹ́ẹ̀kejì òun náà ni mọ́n àánà afárá ẹ̀yìn máa ń lá fún ní àtàlà wà láyé kí ló ráyẹ̀ tààlà fún ẹni tí ń tẹ̀rọ fún abínú èèyàn adùnkùn ní pé ọ̀rọ̀ kọ́kọ́ máa kọ́sẹ́ àti kọ́ máa ṣiṣẹ́ kò lè ṣiṣẹ́ kò lè kọ́ gbọ́dọ̀ wá ń wá ntí ó jẹ ntí ó mọ̀ àbí ó lè kọ́sẹ́ ó lè ṣe ó lè kọ́sẹ́ ṣùgbọ́n kó máa lọ bẹ̀ nírọ̀rùn kọ̀rọ̀rùn fún gbọ́dọ̀ ń gbé lọ títí títí títí kò lè kọ́sẹ́ ọwọ́ ìyọnu ah, a bẹ́ẹ̀ lánàá nígbà bá dídọ́ ìgbà ìsìn àmọ̀ yọ ọjà ọ̀lẹ́nu pé a ah, ọlọ́mọ sí wọn. Ìlú ẹ̀rọ wa náà àdìsí mi sọ̀rọ̀ lọ ó ní sọ̀rọ̀ lẹ́nu tí ò ní pẹ̀lú ẹ̀ tí ó sì gẹ ọlọ́run tí ó wà jẹ́ náà lọ ìyẹn tí ọlọ́run ti ṣe gẹ dáadáa nínú ìtọ́sẹ́kùn ní ayé bẹ́ẹ̀ náà ní tẹ́tí ẹlòmí ìdìrè yọ sọ̀rọ̀ mi jáde lẹ́nu tí ò ní wọ́ọ̀lù pẹ̀lú ẹ̀ kò nímọ̀ pé nǹkan ńlá ni yóò sì bọ́ sínú gbòmí tọ́lọ̀ yóò sì lọ́wọ́ náà lọ ẹ̀kú kò ní rọrùn fún láti kú lórí tọ́kì àti láti kú lórí ìmọ̀lọ́lọ́ kan tó jẹ́ ìgbẹ́ náà kò sáwọn kó kọ́kọ́ wọ náà kó tó wà jẹun. so kí ọmọ kojú kéré dáadáa ṣíṣe pàtàkì jùlọ kó o sì rìn lọ́wọ́ pẹ̀lú ó ní bùkátà kí ràn lọ́wọ́ ń dáhùn torí ẹ̀ la fi máa ń sọ báwọn tẹ́ láwọn sò nílẹ̀ káàwé di ilé ìta àfojúlẹ̀ àti láwọn ayé lójú iná káàkiri gbogbo àgbáyé náà ṣe fún ṣòfò lọ́sọ̀ àmì tètè máwọn lárúbáwọ́ tètè mú Saudi Arabia sọ̀rọ̀ gbàgbà àgbà àti lọ́yàtọ̀ láwọn mẹ́yìn Saudi ọ̀kọ́ mọ́ ọlọ́run ti gbá wọn oṣù kan wọn afáàrí kù wọn. nígbà bá lọ fẹ́ sàràbò gbólóhùn kọjá jùlọ ń kọ́ lẹ́nu tí yóò fẹ́ sàràbò òkú mùsùlùmí gbólóhùn kọjá jù lọ́sọ̀ jáde lẹ́nu ṣùgbọ́n on ground ṣe ń tó ń ṣe ló ń tó kọ́. sàrà tí ó jáde ọgbà lọ́dọ̀ ọlọ́run onáà ní wo ẹ̀ǹtí oníbùkátà ti ń tọ́ ọ̀fẹ́ fi ṣe àtàrà yẹn kọ́ wá jẹ́ pé ìwọ lọ́sọ̀ pa rẹ̀ lọ tọ́lọ̀ ọmọ fún kọjá pé ìwọ lọ́sọ̀ pa ẹ̀ lọ. kọjá pé ìwọ lọ́sọ̀ pa ẹ̀ lọ tọ́lọ̀ ọmọ fún sùtàrà yẹn yọjẹ àdọ́gbà lọ́dọ̀ ọlọ́run àbá àtàmàdínà ní mọ̀sọ́dá olùkẹ́yìn sọ́dá alẹ́mọ̀dínà yáhíyá fún ibrahim aliyahya ọlọ́nkọ́ gba iṣẹ́ ládàá náà lọ́wọ́ ìsàlẹ̀kùn dáadáa fún un. àbá wa yẹ ọ̀dà sọ̀nlá ní mọ̀dínà lọ́wọ́ àgbà owó àti property lọ́dọ̀ àwọn olówó tí wọ́n fẹ́ tọrọ wọ́n ti ra tírélà gbogbo ẹ̀ wọ́n sórí di àwọn lọ sí fáwọn tálákà ìgbà ní wọ́n wà wọn lọ ní oko ìgbà ní ọjà àwọn student nínú tí wọ́n kọ síwájú tó bá ti débẹ̀ iná ní pé nahnu asdiqa'u al-marda wal-muhtajin àwọn ọ̀rẹ́ wa làwọn aláìsàn àtàwọn tó lè àtàwọn tẹ́lifù kàtà. nínú tó tún kọjú bẹ̀rẹ̀ pé náàlù nẹ́tùlù bẹ̀rẹ̀ pàkí wà nílé ìtàlẹ̀ pàkí a yẹ̀ tòlú bùnà àwọn mìíràn àjẹlẹ̀ ìlú àwà ó ní àwa láàmà wá tálákà káàkiri èdè tálákà yẹn tí wọ́n bá bá wa ẹ̀tí wọ́n wá wa ọ̀pọ̀lọpọ̀ àwọn òdíjẹ́ tálákà ìdí tí wọ́n wà ó dínà láti inú lọ tó dínà

mọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ti yó àbí tí wọ́n fi ìwá ìtọrẹ àánú tí wọ́n fi ń rọra wọn lọ́rọ̀ lọ́pọ̀ dúnta wọ́n lọ́wọ́ sàfún wípé á ah, eléyìí oníbùkátà ti àwọn tó yẹ pé bàbá rẹ̀ tó ìgbà mi ò lè jẹ́ yàtọ̀ náà lò fẹ́ẹ́ pé yàtọ̀ ní kí n gbé ní àwùjọ náà wáyé obìnrin tó kọ rẹ̀ ti lọ fẹ́ẹ́ pé oní mánéjì wọ́n sì wẹ̀ fẹ́ lọ́ẹ̀ ẹ̀sọ́ ìpẹ́ àìsànjọ gbàlùkùnjọ lọ́dún tẹ́ wọ́n tún ti gba akẹ́kọ̀ọ́ lọ́wọ́ ẹ̀ iṣẹ́ ti bọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn títà I'm very sorry to say wọ́n máa ń ní ìrànlọ́wọ́ láwùjọ wá sí wọ́n máa tọ́jú títà tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so ẹ bá ṣèrànlọ́wọ́ fún ẹ bá jẹ́ tálákà àbí abirùn òun náà wà nínú ṣe é pé òṣùwọ̀n rẹ̀ ó tóbi jọ̀bí àìsíyámà yóò sì wà lábẹ́ bòbí ẹ̀sà yóò sì kọjá lórí afárá tìráàtù tí ò ní jáwọ́ sínú náà. ẹ̀kẹjọ mani àánà mùjáhìdá fi tẹ̀lé ilé là ẹ̀ ń bá ṣèrànlọ́wọ́ fún mùjáàdìdà ẹ̀tí bá jà sójú ọ̀nà ọlọ́run àwòránù àbí ẹni tó yí pé ó ń gbèsè ní bí rọ̀sọ̀ láti yí àwọn mọ̀ká àtàwọn àbí rọ̀kọ̀ láti yí pé ẹrú láti òsì ẹrú ọ̀pọ̀ mọ̀ tó bá ti ràn lọ́kùnkùn fún ọmọdé wájú. ṣùgbọ́n tá a fẹ́ ló fẹ́ ni pé òun ọ̀rọ̀ ayé tí ó fi ṣe jihad fi ilẹ̀ là ọwọ́ àárín tó fi ilẹ̀ ràn lọ́wọ́. ìyẹn jihad fi ṣẹlẹ̀ ilẹ̀ láti má jẹ́ mọ́ ẹ̀ pé tó ní ṣe ni o kèé ṣe tó ṣe pé ó ní lẹ́nu ní bí àwọn boko sọ wàmẹ́ni ẹ̀ ń bá o fi nǹkan bo ẹni tí o fi nǹkan bò lórí ó kírèkì convenience fún tí ó jẹ́ nǹkan àgbèsè ayé fún ẹlẹ́ẹ̀kẹsàn nìyẹn bẹ́ẹ̀ náà lẹ́yìn tó rí pé èèyàn kan ní ń kó àwọn èèyàn lẹ́kọ̀ọ́ tọ́lọ́mù ń wọn kọ̀ọ̀rọ̀ hàn ń wọn láwọn wọ́n fi ọwọ́ torí inú ta láti inú àwùjọ wa yẹn àwọn tí wọn já pápá nú ẹ̀kọ́ tí wọn sì ní mímọ̀ àfún wọn lè balùwẹ̀ fún ọmọ ìdààmú kó mọ wádìí ẹ̀rẹ̀ lọ́rẹ́ kù kò sì yẹ kó rí bẹ́ẹ̀ táwọn yẹn bá ti tọ̀nà kálífọ́ wádìí ẹ̀mú rẹ̀ náà ni o ọ̀gbọ̀n ìjókòó kalẹ̀ fọ́ ọlọ́run fọ́ máa ń dú pé ọlọ́run ọmọ mọ owó wa ọlọ́run mọ owó wa tó ló wọlé òṣìṣẹ́ tí ọba ti gbé àwọn èèyàn kan wọn sanwó rẹ̀ bóyá ìjọba ni bóyá àwọn community kan ní bóyá private náà ní wọn náà lọ́dọ̀ wá tó ọjà ṣùgbọ́n àtúntò sẹ́yìn ti ń lọ ọjà tẹ́sí lọ bí tẹ́ ní àtúntò náà máa lò tí ó máa fi kọ́ ọmọ fún ẹ̀sìn àjẹpẹ́ ká fọwọ́sowọ́pọ̀ lórí yìí pé ẹ̀ńtà ní kí ọmọ akọ́ àwọn èèyàn lẹ́sìn káwa náà wá dáwọ́ jọ kọjá pé ní owó láti máa mú fún un tó náà máa jẹ tó náà máa rí inú ẹ̀ láti náwó fún fámìlì rẹ̀ àti kí àwọn ọmọ tiẹ̀ náà tí mo lè dàgbò pè dáadáa torí abala méjì ni abala yìí fi àkíyèsí kọ́ńbínẹ́ǹtì nǹkó náà lè gbé gbèsè ayé tọ́da abala yìí kejì ni pé ká mọ̀ wọ́wọ́ mọ́ wọ́ débi pé a máa tẹ̀lé lọ ọ̀gá náà kò tún lè lẹ́yìn kọ́ jẹun fún mi kò dín nǹkan mìíràn gbèsè ayé tí ọ̀dà nìyẹn. báà náà ti máa bẹ̀rẹ̀ ọ̀gbẹ́ ká ní surplus ká ní excess owó tí ó dùn tá àná lọ tí ó dùn tọmọ ọwọ́ ọ̀nà lọ bẹ́ẹ̀ náà yẹ ká ti máa ti bẹ́ẹ̀ fún un mímọ̀ lórí àlàáfà yẹn sí ìgbà bá ń ti bẹ́ẹ̀ lùsùn ìpa sí ọ̀tá máa ń tàǹtè ẹlòmí ọmọ ọlọ́lé tó owó tí lè tó ń béèrè gan ká fún yóò tún wá máa wá sí ilé pé ń pé àbá àdúgbò lọ́rùn ẹlọ́run lára ìrọ́sìn ní ń pa ò kò ní lẹ́mìí àdúgbò nílẹ̀ ní fún wọn san pé yọ fún àbàtàn mọ́ wọn fún bẹ́ẹ̀ náà ó sì rò fún gbọ́n nù ọ̀mọ̀ pé owó tó ń bá ná owó tí ọ̀sùn nù ní owó tí ò gbé ó lóore ju ìjẹun lọ níbi olókùú lọ lólókùú tẹ láwọn náwó títà alákà lórí ibi tá a yà lọ́lẹ́ẹ̀kan títà alákà ní ń ná fún títà aráàlú ti ń ṣe wọn sàrà àti oṣù ẹ tó ti yó tó pè sí sàrà tó mú aṣọ tó ní káwọn èèyàn gbọ́ wà ń kó sí sàrà nù bóyá fẹ́ jẹ sàrà kó alọ́wọ́ tó à kọ́ aṣọ tó rà ní five thousand kó fi five hundred lé lórí one thousand ló fi lè gbọ́mọ six thousand kó sì ní sàrà lọ fẹ́ ti kókù rẹ̀ òkun olókun kó nú ọmọ mọ̀ nú o <laughs> irú sàrà wo ni téèyàn kó sàrà lọ sí ọjàba àtìkọ́ lọ sí ẹ̀ẹ́dáwó kọ́ wá ní àwọn tó ń fẹ́ kó fún o àǹkàrà tẹ́ ìjàre tẹ́ ti wọ̀ ìjọba ìlú ń bọ̀ pé wọ́n mọ̀ mọ́ wá àtàrà àfàgà àfà thousand tó wà kó wá ní six thousand ǹtẹ́ wọ̀ lóúnjẹ tó ń bá pé sára jù yẹn náà ti mọ̀ pé èyí ti sọ ni sọ tó ti kú di oúnjẹ bá sọ tó ti kú di oúnjẹ wọ́n sọ náà ìjọ ọ̀wà dáa ló ń ṣe lọ́ba yọnu sí kẹ́ ń tí ọ̀dà lọ yọnu sí wọn ọmọ ní kẹ́ ń ṣe fókùnù sáré kí ni dùnú rẹ̀ bọ́ba níbi pé ọ̀fẹ́ wá ọ̀nà tó kù gbó lọ́wọ́ àwọn èèyàn wá ọ̀nà míì má sọ òkú di ọbẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹni tí a bá fi lélẹ̀ pé kọ́ máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ àbí mọ́tò àtàtà bá fi lélẹ̀ pé wọ́n máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ jẹ́ kó wọ́n máa pèsè bẹ́ẹ̀. tí wọ́n jẹ ń bẹ̀ tí wọ́n mú ń bẹ̀ tí wọ́n ní dàgbàsókè ń bẹ̀ tí wọ́n ṣe nǹkan àwòrí sínú ilé ìwé náà inú ilé ẹ̀kọ́ náà inú ilé kéwù náà tẹ́tù ibi ọmọ gbogbo àwọn ọmọ wa lọ. gbogbo àwọn kan ẹni láti sátìjọ́ nàìjíríà wọn pé a ṣe nǹkan torí tọ́lọ́ a ní nǹkan tá a fi pamọ́ fọlọ́ kì í ṣe dandan pé ilé náwó sí wà mẹ́ẹ̀. pẹ̀lẹ́ lómi tó sì gbọ́ yé má tó wọn lọ́mọ mẹ́ ntọ́ lọ́mọ mẹ́ lòún sanwó sí o tí gbẹ̀sìn yé dáadáa ntọ́ lọ́mọ mẹ́ náà ó ní ìtàn àti pamọ́ lọ́dọ̀ ọlọ́run sọ̀rọ̀ á lọ sanwó bẹ́ẹ̀ lóṣooṣù mọ́mọ́ ọ̀gá táwa lọ́mọ ní ọlọ́mọ mi kan bẹ́ẹ̀ á lọ́ àkọ́kọ́ àdúrà tí wọ́n máa ṣe fún ọ yọ kọjá bẹ́ẹ̀ àwa náà láti jẹ́ lẹ́lẹ́rìí ọlọ́run lórí ilẹ̀ níbi tó ti lọ́mọ sọ wá tó fún ọ lówó ń omi ìtòjú tó ti lọ́mọ gan ọ̀sánwó rẹ̀ ń bẹ ọ̀sán bí rẹ̀ ń bẹ oṣù sanlé. kéèyàn máa ṣe ìrànlọ́wọ́ fún ẹni tó wà lójú ọ̀nà ọlọ́run nínú tó ṣe pàtàkì ni tí ó yẹ kéèyàn rojú rẹ̀ ọlọ́run tí ó yẹ kéèyàn kọjá lórí afárá ìṣẹ̀lá ti rọrùn bẹ́ẹ̀ náà sì ni ẹlẹ́ẹ̀kẹwà àlùwùdú alẹ́mẹ̀tàlù kọjá ife àlùwàlá tá a bá ń ṣe lásìkò tó yẹ pé èèyàn ń kórìíra sí omi ọkàn ńlá ìyẹn ti ní nǹkan pamọ́ wájú ọlọ́run àsìkò tó tútù mú fẹ́ pọ̀ fẹ́ ọ̀rẹ́dẹ́ ìbá sàlùwàlá ọ̀dà sọ̀rọ̀ orí mi ń bá ń ṣe bẹ́ẹ̀ kò sí ní nǹkan pamọ́ wájú ọlọ́run. bẹ́ẹ̀ náà ni alimọ́sí ilé alimọ́sí ilé alimọ́sáàjì ti tó òkùnkùn kò rí tọ́tù láì ló kò yé gbé nítorí pé mọ́sálásì kò sí ní ìkàpọ̀ ọmọ ìjọ náà. a ọmọ ọmọ kan mọ́mú tọ́tù láì kọ́ wá lọ ṣubú lọ fẹsẹ̀ ọlọ́run rán yín o. bí àìdí bí àìdí ṣùgbọ́n tọ́sílẹ̀ ìrẹ́ lọ́sàn-án sàn-án ní ọ̀sán torí iṣẹ́ ìrẹ́ náà ti kú ó sì sojú tó pọ̀ ọ̀fẹ́ bá jẹmọ ọ̀fẹ́ méjì jẹmọ lọ́wọ́ á mánéjì láti rìn kó fi lè bá o ti ní nǹkan pamọ́ tó fi wà lábẹ́ bòdì ẹ̀ sàn jọ̀gbìn àdìsí àmọ̀ tó sùn rẹ tí ó fi lóorìn jọ̀gbìn àdìsí àmọ̀ ìtẹ́ẹ̀rì rẹ tó sì jẹ́ kó fi kọjá lórí afárá àtìrátì nírọ̀rùn ẹlẹ́ẹ̀kejìlá wọ̀mọ́ni asáàmàlì dáyé àkàtà yẹ́ṣùbà ẹ̀tọ́ dé ipé ọ̀rẹ́ nìkàdé ní ń pa ọwọ́ akùn tó ń jẹ kí n sọ pé alihamudulilayi mo ti yé báyìí Allahu Akbar ẹgbẹ́ adó ti gbélé kò lánàá bí ó ti dúró sí atm retí owó tí ó gbà tòró ti pọ̀ jù ó lè ṣubú nù ọkọ̀ rò pé kòrónà ló yẹ ọkọ̀ ìlú wọ́n bá ti gbọ́ ti ti nǹkan bọ́wọ́ àwọn ọkọ̀mọ̀ kò fi ẹ̀rọ jẹ́ wọ́n bá ìgbà ọmọ ti ní ọmọ ti sọ̀rọ̀ kí lọ́la tí ó lè bì mí ẹ bá wà nǹkan tí ó jẹ tí ó mú un bá wà fún un àwọn tó pẹ̀ bó lára ẹ̀ fà kò sí tó ṣe mí sẹ́ alẹ́ bí tó wá tẹ̀ wá gba owó rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ nínú rẹ̀ ni wọ́n ti sọ́la rẹ̀ ọlọ́kọ̀ sànù wa ọba alẹ́ kòrónà lọ́wọ́ àti gbogbo àwọn àìsàn burúkú ẹni tó ń gbọ́ ẹni ti ń pa tó fún lóúnjẹ tó ti àti ìpè jọ ń pa ọkùnrin ó fún lóúnjẹ yíyan tó ájú tó ti alhamdulillah à ìyẹn ti ní nǹkan pamọ́ wájú lọ́nà irú sàrà tí ẹni kẹ́ máa ṣe kókò tí ó gbókùn nù irú sàrà tí ẹni kẹ́ máa ṣe kókò tí ó gbókùn nìyẹn. ìtẹ́yìn ń sẹ́wọ̀n kì í ti sàrà ẹ̀kẹ́ ń parọ́ pa sàrà ni wọ́n àfa àwọn àfa kankan jẹ kán ni ilé ayé lọ́wọ́ ju lọ. àfa mi ìgbẹ́ wọn dáko àbí ní lọ́bẹ̀ irú yẹn náà wọ́n ní kó o ṣe ń fi ọmọ. lọ́kọ̀ ẹ̀kọ́ wa ọ̀gbọ́n ti jẹ́ súná ọmọ yé bí ẹran ilé yàtọ̀ jẹ́ ń bẹ̀ tọ́ hà ń bẹ̀ náà ni. èyí pé kọ́ wa máa pe mr alágbájá mr sàmùlò táwọn ti yó tẹ́sí wá jẹ́ bá wá wọ́n wà fún yàwó rẹ̀ lówó ọ̀gbà padà nínú ẹran rẹ̀ tọ́ lọ́ra lọ́ra tẹ́sí. ìsìláàmù sọ pé àbá àkàndé òkú kọjá de àbọ̀bá àwọn burúkú ọ̀yọ̀ kọ́ máa bá ìjà nítorí ẹ̀ wọ́n tara wọn jẹ́ ni àbá àwọn onímọ̀ ọkọ̀ kọjá ìta ló gbókọ̀ àwọn ọmọ àlẹ́kọ̀ọ́ ìta ló jáde ìta ló gbókọ̀ àwọn àti ọmọ tàbí jáde. àtàjọ́ ohun àtàjọ́ ń gbà táwọn afá kéré táwọn tó jùlọ mẹ́sìn kéré jẹ́ ń fi yàn fún igbé Islam ò mọ́ gbòòrò. inú tàn ọ̀dọ́ wa ní alágùnfàn nígbà tí wọ́n ti fi ẹsẹ̀ díẹ̀ báyìí àwọn eléégún tó yí fún àdúlóòsà kò ní mẹ́rìnlá gbogbo agbolé sọ̀ráǹdì ẹ̀ láì kò sí mú kò sí mùsùlùmí kankan mẹ́rin tó ti wá wà káàkiri nínú kankan àwọn bàbá àti ẹsẹ̀ fún láìpẹ́ lọ́ndì eleven february two thousand twenty wọ́n sọ láìsí lẹ́yìn ìgbà tí wọ́n ti ló bí one hundred and fifty years wọ́n nígbà táwọn wà ní kékeré tí wọ́n bá ń ṣe eégún nígbà náà ó dùn ju iléyá táwọn ọmọ ti lọ nípa fáwọn èèyàn ọ̀pọ̀ rẹpẹtẹ ẹ̀ta ara ọkọ̀ wà oríṣiríṣi oúnjẹ owó ti wà ẹjọ́ dẹ̀kọ̀ wà ẹjọ́ ìbùkún wà ẹjọ́ dẹ̀rẹ̀ wà lóríṣiríṣi tí wọ́n fún gbogbo títì tí wọ́n fún gbogbo tí wọ́n máa jẹ́ ó sì máa torí ní ìjẹ̀bọ̀ wọ́n ló dùn ju iléyá lọ létà lọ́wọ́ á di pé <laughs> nígbà táwọn yẹn gba islam táwọn yẹn gba islam tí wọ́n ti ń kọ́ nípa ẹ̀sẹ̀ islam yìí ní ti ju ìdáhùn sí lọ àwọn ìdáhùn sí lọ ẹ̀wọ̀n ti tóbi ọlọ́ ṣùgbọ́n wá fẹ́ dúró lórí ìṣesí ìyẹn tọ́jú pé tọba ti ń kí lọ́ba yìí tọba ti dáná ọ̀tá àtẹ̀fà ọgbọ́dọ̀ ti sàrà àtàn tọba dé tàbátí àgbà ọgbọ́dọ̀ ti sàrà àtàn tọba dé sẹ́bì èṣù kan àṣẹ́ṣù oníbi èṣù ló ti kà sẹ́bì ó ní kí nǹkan lè bá jọra wọn gbà yẹn káàkó lè sọ̀fà tó jẹ́ pé tí ó graduate lọ́dọ̀ rẹ̀ ọ̀pọ̀ sí kó lè fàṣùgbó lẹ̀ téèyàn láàmú á máa ṣe dìde ọ̀yẹ̀ káwọn èèyàn dìbẹ̀ lọ́ọ̀ ọ̀yẹ̀ káwọn afá náà dìbẹ̀ lọ́ọ̀ ó dúró tọ́lọ́mù ṣòdì táà ń tí à ń sọ bẹ̀ ni pé ìbọ́ sá látàrí fún ẹ ebi ń pa lóúnjẹ ìgbé ìsìláàmù ń fẹ́ nìyẹn níbi súná tó ń ṣe níbi tó ọba ẹ̀kọ́ tòótọ́ ọba ibi márèèjì ló ti yàtọ̀ tẹ́ńtẹ́ èèyàn jẹ́ tálákà ọkọ̀ jẹ́ tálákà ọkọ̀ ẹ̀ pé lọ́dọ̀ ọlọ́gbà ọmọ sí lánàá ọmọ fún kan ẹ wá jẹun sí lọ́rùn. kèé tó ti bá à ń mú lọ rẹpẹtẹ wọ́n tó bá wá jẹun wọ́n bá fún lówó wàhálà títí náà lọ títí náà lọ balẹ̀ tẹ̀ ìwọ tó bá ti wá bí tiẹ̀ tó bá wá bí Islam láti fẹ̀sìn ọlọ́ láti sọ di bíndí ṣe fún mi ṣe fún ọ kí á jẹ pé nígbà bá fi ìlú

tí a fẹ́ràn rẹ̀ àwọn náà bá tó ń jẹ wá táwọn èèyàn jẹ kí ti pa àwọn èèyàn pé wá jẹ lọ́dọ̀ òun pé òun tó lè gbé lánàá tó wà ní ìdí òjò náà lọ. ọdún kan yóò ti máa dájọ́ kalẹ̀ àjọ ẹ̀sùn táwọn ẹlẹ́ à táwọn náà tó gba lórí torí a bí a bá ti èyí máa èyí máa èyí máa ń sòdodo ọ̀rọ̀ fún ẹni ìdí ẹ̀ kọ́kọ́ ni kò ní ìdí ẹ̀ máa sọ alọ́dọ̀ mi kẹ́ ẹ tó dájọ́ ìyàwó kan lè ń jẹ́ra sọ́kalẹ̀ aṣọ tí ń wọ̀ wá mo jọra kalẹ̀ mú wọ̀ rí ẹnu bá ní wá ẹ̀fọ́ sọ́wọ́ ẹ̀ ìjọ ó sì wọ́n sọ yóò yé o. ìjọ àtòrí torí pé ìdí wa jẹ́ tó torí pé ìwọ̀ fẹ́ gbéyàwó àbọ̀fẹ́ tí wọ́n lè lọ́kọ̀ọ́ ra aṣọ aṣọ mélòó máa fẹ́ kú ní. lọ́yẹ́ pé gbogbo pàtẹ́lẹ̀ bá ti ní ìgbéyàwó iná lámàrà sọ láwọn tó fi lè jẹ́ pé mo lè dàbí ọkùnrin láìláì wọ́n kó aṣọ fún lé ní àtẹ̀tí òwúlò lọ́dún kan àtẹ̀tí lọ́dún mẹ́wàá lórí wọ́n sá máa one thousand one thousand tí a sì mọ̀ pé kò lè sí kọ́ọ̀lì kankan mẹ́ ọwọ́ ọjọ́ kan tí wọ́n lò wọ́n bà gbogbo tó yẹ kó gbé jáde fẹ́ àwọn tí wọ́n níta tí wọ́n ní bùkátà sí àti kó fi ṣe nǹkan dáadáa bí kó fi gbalada asọ́wọ́ àkúnlé kò sí wọ̀ kò sí rán aṣọ mi ẹ̀ka náà ti wá ti rán báyìí ní ọ̀pẹ yìí àwọn mi ò tó máa sọ ń sọ̀rọ̀ yìí sọ̀rọ̀ less quality good quality high quality tọ́lọ̀ tó sàánú wa ó ti ẹ̀tọ́ àwọn tí wọ́n tún ní fún àlè ìkànnì àbí ni wọ́n mọ́ pè àti ẹni pàdé ìkan náà tó yẹ kí wọ́n tún rí jáde nígbà fún wa tí wọ́n fẹ́ ṣe márèjì ààyè tó ṣe wípé ẹni tí ìtẹ́lẹ́sìn Islam níbi ń pawó wọ́n tún wá lọ fún gègége tó yẹ kí wọ́n fi ṣe tọ́lọ̀ wà fún lọ fẹ́rẹ́ nìkè owó tó yẹ kí ìyá ń jẹ àwọn mọ́sálásí mi mọ́sálásí mi ìpamọ́ rẹ̀ fẹ́ẹ̀ sí lọ lọ́ba dá méjì lọ́ba fún wọn bẹ̀ ládàgbé ní ọmọ gbà owó mi wọ́n lè fi bẹ̀rẹ̀ mọ́sálásí tó kó mi ní oúnjẹ foundation five hundred thousand one million wọ́n ní five million ṣe ń tẹ̀lé sẹ́gbọ́ Àbújá gan bẹ́ẹ̀ ni ìdíbò àná nítorí kọ́kàn bẹ́ẹ̀ ti márèjì ni àárín wákàtí mélòó àwọn ènìyàn wà wọ́n fáwọn òṣìṣẹ́ ńbẹ̀ ó tún mú ìdá mélòó kan lọ sínú ilé ìjọsìn wọn ńbẹ̀ mùsùlùmí sì ni ẹwà dánwò ẹni tẹ́bi ń pa láàbù láti tẹ̀sí láti mí ìṣàǹfààní wájú ọlọ́run. ومن لازم البيع والشراء فلم يذم إذا اشترى ولم ولم يحمل إذا باع وصدق الحديث وأدى الأمانة ولم يتمنى للمؤمنين الغلاء الله أكبر من يشوف من كفام واجه الله كيف ولا بيبه بيجو في القيامة توصناري وصناري لك كيف لون يجو في القيامة كيف تقول يا فرص أتراتي نيروني náà lẹ́sìn ní pé nínú òwà rẹ̀ ní pé ọ́n tà olówó ni kèébé èbú lámúyẹ̀ tó mọ ìyà ìta tó wá fẹ́ ra nǹkan kèébé èbú bẹ́ẹ̀ náà ni kèé di ẹ̀yìn ẹ̀yìn àyè nígbà tí ọba ra nǹkan kalẹ̀ yóò máa ń yin kí ní débi pé ẹrù kó sàmùsàmù àbí bẹ́ẹ̀ náà lórí ẹjọ́ òde lórí tẹlifíṣàn ní lórí mọ́tò ní ẹfẹ ni pé tó gbin níbẹ̀ níbẹ̀ láyé yìí kò sí tí ò ní òní dé tán ẹyin ojú wa pọ̀ jù aláṣẹ ọwọ́ àti ọbẹ̀ abẹ́rẹ́ ọkùnrin tó ṣe gbẹ́nu mọ́tò ní tó náà lálejò láàrin kẹ̀kẹ́ irú ẹni bẹ́ẹ̀ yẹ kó tó bá sọ̀rọ̀ òun òdodo ní ọ̀sán ó sì ń pé àmọ́ náà wàlámù yàtàmánà lèmi nílẹ̀ ìgbàlá kìí sí ibẹ̀ náà ń pé wọ́n ọlọ́run jọjọ́ ọmọ òfin lè rí fín lè rere ẹwù bẹ́ńlá ilẹ̀ ẹgbẹ́ yẹn wà lábẹ́ ẹ̀rọ ìjọba náà ti yà èyí ní o lè man hasuna khuluquhu hatta ma'al kufar ẹni tó fi pé ìwọ mùsùlùmí ni ìwà rẹ̀ dáa débi pé ìwà rẹ̀ tó dáa tẹ́ǹtì èsì mùsùlùmí irú ẹni bẹ́ẹ̀ sí ní ìtàn àpamọ́ ọjọ́ lọ o ti present Islam lọ́nà tó bá dáa ìwà rẹ̀ dáa tí wọ́n á dáa tẹ́ǹtì èsì rẹ̀ Islam. ẹlẹ́ẹ̀kẹ́ ìdógún mọ́ ń kàfàlà yẹ sí máa ń káwọ́ àmàlà ẹ̀ ń bá ti olùgbọ̀wọ́ fún ọmọ òrukàn àbí opó agbọ́ yorùbá yìí dáadáa o ètò kó fún ní nǹkan lásán ó sì olùgbọ̀wọ̀ gàrántọ̀ ní ikú dúró kalẹ̀ pé ṣá sponsorship nìyẹn ó dúró kalẹ̀ pé kò fún ṣáàlà wọlọ́mọ fún ní tó mọ̀ ṣiṣẹ́ mi títí títí tó bá kú lọ́mọ òrùka àbí títí tó fi kú ní opó tó náà ti lè ṣiṣẹ́ sòrí ẹni bẹ́ẹ̀ kò sí ní nǹkan kan mọ́ ọjọ́ lọ. lọ́pọ̀lọpọ̀ wa máa ṣe àwọn àjẹkùn lẹ́ẹ̀kan àbí méjì báyìí kò tiẹ̀ bá mi. ó kéré ní ẹbí òjò pé wọ́n wọlé insha Allah ọlọ́wọ́ kan lọ tí ó ti máa ṣe ń lòótọ́ bí ṣe ń ṣe tọ́mọ rẹ̀ bí ṣe ń ṣe táyà rẹ̀ tí ó ti máa ṣe àkọlọ̀ tó fún wa ṣe o. ẹ bá rí yòó ṣe àkàtìkò oríire nǹkan lá ló ṣe bàtàbàtà ní ọ̀bẹ̀ ìwẹ̀ ní omi àìkíyà ẹlẹ́ẹ̀kan ìdìlógún man ìdá ọ̀tíyà lẹ́hàpọ̀ ọ̀bílàwú wọ́n ìdá sùbílàwú bàbàlà ẹ̀nà ẹ̀lẹ́fẹ́ pé tí a bá fún ní ẹ̀tọ́ rẹ̀ yọ gbà táwọn èèyàn náà bá ti béèrè ẹ̀tọ́ wọn lọ́wọ́ rẹ̀ yóò fún ọ lẹ́tọ̀ọ́ wọn pé ọ̀pọ̀lọpọ̀ wa òdìkejì ni ìsí ìsẹ̀tọ́ rẹ ọ̀ọ́fẹ́ béèrè ẹ̀ àbí tó jẹ́ tọ́ rẹ ó béèrè ó tún béèrè jù bẹ́ẹ̀ lọ ó tún bẹ́ẹ̀ gbà jù lọ táwọn èèyàn bá ti béèrè ẹ̀tọ́ ọ̀sìn ọlọ́wọ́ rẹ̀ kò tẹ̀ ní kàtẹ́tọ̀ rárá ní ìdíjáde tó ń jẹ́ wà fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn kó o ní fi ọ̀rọ̀ rora wọn o kó o ní fi ọ̀rọ̀ kó o ní fi rora wọn o ìwà tí ò sì dáa ni tọba bá yẹn ti pọ̀ tó níbi ẹ̀tọ́ lọ́dọ̀ rẹ̀ àtọ́jẹ́ lọ́dọ̀ wọn náà sọ̀rọ̀ ààrẹ kalẹ̀ sí kó o tẹ̀ tí o bá jẹ́ òun kọ́ gbọ́dọ̀ ló ṣe rí tara tiẹ̀ náà àwọn nǹkan yẹn jẹ́ kí nǹkan kọ́ wọnú àwùjọ wa pọ̀ olóṣèlú tó dé ju náà fi ń kówó jẹ tó bá tẹ̀lé ìwé lọ́wọ́ àǹdí ẹ̀ tó náà kò jẹ sínú rẹ̀ ó dùn. àbẹ́ ìgbín àti sọ ìlú dà lábala kan àwa tó ń gbádùn south yìí o south south Nigeria western region àti àwọn eastern àwa tó ń gbádùn ṣebí ni oríṣiríṣi ń tẹ̀lé ṣé hospital wà pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó gùn wà mẹ́rin ẹ bá tún dé nọ́ọ̀sì bọ̀ mí àwọn nọ́ọ̀sì nọ́fàlà òtúnṣóògùn àwọn ará Gombe ní a ti demonstration wọ́n ti isolation center wọ́n ti dá gbogbo ẹ̀gbọ́n tí kò gbọ́n tó fún tọ́wà mẹ́wọ̀n tó wọ́n ti tún ọ̀rẹ́ wọ́n nígbà tó rí ẹ̀ṣẹ́ ọ ní gbẹ́ corona mú torí tí wọ́n á ń fọ sọ́yẹ́gbò ní tó sẹ̀ ń wá ẹgbẹ́ ọ̀ràn owó ránṣẹ́ tí kọlù fún paracetamol wà ń ta tó ń <laughs> wọ́n lò rẹ ẹni nílẹ̀ tẹ̀sán wọn lò. tẹ̀gbẹ́ nǹkan lánàá bá a ti jẹ́ kí ìwọ̀ ọ̀rọ̀ rẹ̀ nìyẹn ìwọ̀ oníwọ̀ ààrẹ bí àti kù tí wàá jẹ́ gbalagbà ká tó gbà jùlọ. bó ṣe bí ogún ẹ̀rí ti dínà láàrin àwọn èèyàn yóò fẹ́ gbà ju yóò lẹ́tọ̀ọ́ sí lọ mùsùlùmí fẹ́ fún ẹni tó lẹ́tọ̀ọ́ mú ẹni tó lẹ́tọ̀ọ́ sí. bẹ́ẹ̀ la ṣàlàyé fún rọmọdá yìí náà ẹni tó ikú lẹ́tọ̀ọ́ sí nǹkan àwọn yòókù náà lẹ́tọ̀ọ́ sí. ọwọ́ afáwọn yòókù ní iṣẹ́ lẹ́tọ̀ọ́ sí ṣùgbọ́n òfin wa gbọ́dọ̀ ìbùn bẹ́ẹ̀ bá tó lè hàp àti sọ́síwájú nǹkan burúkú ní ti ọ̀dà kó òfin wa lẹ́tọ̀ọ́ wọn fìdí àwọn ilé mi bẹ̀rẹ̀ pé tóbi bá tẹ̀ fún wa ní ogún tọrọ ti jẹmọ ilé nké ní pé obìnrin wọn bá àjà wọn lò sí lọ sí fámìlì mi tó ti yẹ kẹ́kẹ́ ni pé inú kẹ́kẹ́ ti ẹ̀ fún nínú kẹjọ fọnù tó wọ́pọ̀ kẹjọ fọwọ́ tó wọ́pọ̀ kẹjọ fìmọ̀ràn tó wọ́pọ̀ gbúrò ẹjẹ́ kí ni ọmọ wà ń lẹ̀kùn gbogbo ẹ̀ bá fẹ́ lò tẹ bá ti jọ fẹ́ nu kò lórí ẹ̀kú sí wọ̀nyí yẹn nù sẹ́rí à gbogbo ẹ̀ bá fẹ́ lò nu fámìlì ẹ̀ máa bí ó lò ó èyí tẹ́ bá fi rẹ́ǹtì bẹ́ẹ̀ ẹ máa fi túbi tó wá fẹ́ bàjẹ́ sí o tẹ́ bá ti ọ̀fẹ́ nù kò kò sí problem ṣùgbọ́n fẹ́ gba tiẹ̀ àbọ̀dá ayé lẹ̀ sọ fún pé kó tètè sọ̀rọ̀ jáde kẹfì lè pé ìwọ̀. ẹlẹ́ẹ̀kẹ́ tàdínlógún wà mọ́ ní hákámọ̀ lè náà lè kà fún kùmù bí ìlú nàìjíríà ẹgbẹ́ ìdájọ́ tí ń dá fún àwọn èèyàn igun tó náà lè dá fún rẹ̀ lè dá fún un nígbà sọjọ́ ọdún náà igun tí òun lè dá fún rẹ̀ náà lè dá fún un irú ẹni bẹ́yẹ o náà ti ní nǹkan pamọ́ wájú ọlọ́run wọ́n máa ń sọ láàlẹ̀ jẹ̀nà ì làálà fún yóò sínú kú dáríkà wọ́n sọ láàfà àsànà ẹ̀ tó lè pé ẹ̀ tó kú ẹni tó kú tó papòdà inú rẹ̀ ò dùn tí bó ṣe kú lásìkò yẹn ó gbà kọ́ lọ́nà ọwọ́ àtúnwá arọ́jú lọ́jọ́ lọ kírun sí la ó náà ti ní nǹkan pamọ́ wá sí lọ́wọ́ èyí bọ́ wà máa gbé ẹkún ìtọ́jẹ́ ojúṣe tó ẹkún tó fi sin òkú òbí ẹ̀ léṣe kankan. a máa lé lára láti ẹ̀ka bíi kò sí èmi ní mẹ́ta ìjó kùn wá lẹ́yìn kọlọmọdé àrí o èèyàn wá kan bàbá rẹ̀ lọ sáláì láti jọ bẹ̀rẹ̀ látàárọ̀ ẹ̀rọ bàbá ẹ̀kẹ́ bá ẹ̀sàwọ́ ẹgbẹ́lẹ̀ ẹ̀kẹ́ ní ìkàwé láti rìn sókùlà tàbá gbé òkú jàǹkó náà wà ń bẹ̀rẹ̀ tàbá gbé sínú sáré àwọn ẹni ẹsẹ òkú báyìí ṣe nǹkan kan ṣe tàbá bẹ̀rẹ̀ sí tàbá bẹ̀rẹ̀ sí sí ẹgbẹ́ bá tẹ ẹgbẹ́ dé àpò báyìí ọkàn ṣubú sí orí ìtàrí ẹ̀rọ gbogbo rẹ̀ látọ̀rọ̀ bẹ̀rẹ̀ ó ti ṣubú ní ìtàrí ó ti ṣubú ní ẹgbẹ́ wẹ́lẹ́ ṣe a ah, ọlá ìmọ̀ sọ ìdá rẹ̀ yìí káwá tó tẹ̀ ń gbé òun náà ó ẹ̀kọ́ yìí ìkọ́nà bọ́mọ̀ mú wájú bọ́lá ń sọ máa fẹ́ kúlú mọ́ ní àlẹ́yà fáánì wọ̀nyẹ́ púpọ̀ wájú ọ̀rọ̀ bíkà dolijala àníwáyé ìkẹrọ gbogbo ń tọ́ mẹ lórí ìpè ní títàn òde bá ojú títàn náà láàmà gbogbo nǹkan tá a ní àtọmọ ní àtayá ní owó ní kìlìkì á ní. lọ́dà kúrò sọ̀rọ̀ sọ́wọ́ kó sàánú o. ومن نصح واليا في نفسه أو في عباد ربه عباد ربه في عباد ربه ẹni tó ṣe pé ọmọ ọmọ sọ̀rọ̀ tí ò ní rọ́nú fún wàlìyàn ẹni tó yẹ pé ọ̀rọ̀ nítorí ìtọ́lọ́ lọ́rọ̀ àbí ọ̀rọ̀ àwọn ẹni ọlọ́run ti ń bẹ ìlú ẹgbẹ́ ìdí ní nǹkan pamọ́ ọdún lọ. jíjẹ́ nàìjíríà yẹn nínú Islam ọ̀rọ̀ tí ò ní rán nú ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ òdodo tí ò ní rán nú ọ̀pọ̀lọpọ̀ ń tàn sí nàìjíríà ní ìsìn kápò ilé fún ni kọ́lọ́n kọ́ sàmì ẹ̀ bá ti wá àtìlẹ́yìn fún àtúbọ̀tán ẹ̀ náà ìgbésẹ̀ ìdáwójọ ẹ̀ tún jòkòjò. pàdítẹ̀lé ni ẹ̀ẹ́sì wọ́n dáwó fún nǹkan o ṣùgbọ́n ẹ ń bá fẹ́ ṣe wá àsìkò ṣe wá àsìkò tí ó ní náà ní tó dájú àwọn èyí tó kò mú ìtí dáwà ní sọ sáà fi yàtọ̀ nìyẹn náà yẹn kan sí òṣìṣẹ́ ọ̀nà òdodo ni ànábì ọ̀sọ́lá láwọn àyè ọ̀sọ́lá ń jẹ sára ń jẹ sára ń jẹ sàkà kí ẹ bá kó wá báyìí bí wọn ṣe kó wá náà yóò ṣe kó fáwọn mùsùlùmí kò gbọdọ̀ jẹ́ ń bí ara mu ni sọlọ́lá àyè ọ̀sọ́lá fámìlì ẹ̀ ló ti gbọdọ̀ jẹ́ ń bẹ̀ ẹ̀ náà ló ti sọ gbọdọ̀ sí ilé ìwọ̀ fún àti fámìlì ọ̀ ẹ̀yìn àti dàda àkówó ni sàkóńjẹ ìfọ̀ gbọdọ̀ jẹ́ ń bẹ̀ ẹ̀bùn nìkan lọ́lọ́run ti lẹ́tọ̀ fún ẹ̀bùn wípé owó àná ìṣẹ̀dá àgbà òbọ̀ ní nǹkan kìí ṣe tó wo pé tálákà lọ lẹ́tọ̀ sí tó wá gbé kalẹ̀ pé káàkiri ní báwọn tálákà àmúlò ọlọ́run ìfẹ́ ọ̀sán ọlọ́run gbogbo làáfà kan ó sì wá jọ pé ìwé ìsàdúgbì ọlọ́run tó tọ̀ ṣùgbọ́n tí kò dáadáa ló gbéra rẹ sí tó gbéra ẹ̀ tọ̀ wá sẹ́gidi tẹ pọ̀mọ́ ẹ̀kọ́ tọ̀ ní tí gbogbo ilé jọra wọn tọ́wá gbéra ẹ̀ tí kò kókó táwọn jẹ sàrà ó sì máa ka àdìsí àníṣọ sáà pé àdìyẹ́dùn lórí akẹ́rù náà lé ti ṣòfòlà ọwọ́ tó wà lókè ti ń tọrọ. olóore ju ọwọ́ tó wà kálẹ̀ rẹ̀ wọ́n afẹ́jẹ́ gbé kálẹ̀ lọ́wọ́ tí ọmọ wà wọ́n mọ̀ ń ní ọ̀nà fún yà. àbá mi tàkà gbogbo rẹ̀ kò tí ẹ̀rọ olúkún wọn yẹ fún tàkà wọ́n máa ń ká mọ́mì ní máa ń bẹ́ẹ̀ náà lẹ́ bá jẹ́ pé aláàánú lọ́jẹ́ fáwọn mọ́mì ní kì í lé mọ́ wọ oríṣiríṣi ni ìwà àtọ̀ wà ń bẹ̀ ìwà tí ó ní ìdíkọ̀ jájúmọ́ kó lè mọ́ wọn wà ń bẹ̀ ọwọ́ àtúrí tọ́lọ́run àlàyé lọ́wọ́ aṣọ ọgbà ẹ̀mú àti ilé ìmọ̀ dà wọ́n á fún wọn mọ́ra wọ́n sáànù wọn òtí ní nǹkan pa wọn wájú ọlọ́run àti àwọn. wọ́n mi ní àzá fẹ́kílá ọ̀sọ̀ bára ẹ̀ ń tọ́wá lọ sí fún ẹ̀ńtọ́mọ rẹ̀ kú ọlọ́ba fẹ́dùn ọwọ́ abùn sùúrù kò ṣe sùúrù nítorí tọ́lọ́n kò ṣe wá àdìgún irú ẹni bẹ́ẹ̀ náà náà sì ní nǹkan pamọ́ wájú ọlọ́ ọmọ yẹ ọdún mọ́tọ́ ọyúṣe yìí rẹ̀ kálíkà bẹ́ẹ̀ náà sì ni ẹ̀tọ́ ṣe wípé ó ń ṣe àbẹ̀wò aláìsàn àbẹ̀ntì ìparun ti bá bẹ́ẹ̀ náà sì ni òkú rẹ̀ tó bá kú ó sìn ọ̀tẹ̀lẹ̀ lẹ́yìn ọmọ aláyé ń gbúrú ilà ìsìnà wọlá ayé pẹ̀lú rìbá wọlá ayé akúdọ̀ rìbá ẹlẹ́kẹtàlélógún nìyẹn ẹni tí ò ní kó nǹkan ìsìnà tí ò sì ní jẹ rìbá tí ò sì ní gbowó èyí tí ò ní gbowó ẹ̀yìn owó àbẹ̀tẹ́lẹ̀ àtọ̀rọ̀ tó pọ̀ náà tẹ́lẹ̀ wàmọ́ ńlá ń tá kó bí òfin ẹ̀tún di pé ẹ̀sìn ẹni tí bá ń fẹ́ kàn kọ̀kan ló gbà tó ń bá àlórí tọ́lọ́ èébú sẹ́yìn kan máa fún tó sì máa forí tọ́lọ́ ló wà kò ní kàdí kò ní kàdí rárá ẹlòmí ọmọ akẹ́kọ̀ọ́ Islam tí wọ́n máa tọ́kàn lójú pé kí lọ́jọ́ wájú It's not productive. Báyọ̀ sáà, it's not productive. Ìgbé kò sí ìtọ́fẹ́ kò sí ìwúlò mélòó lọ́wọ́ àmẹ́. Tí wọ́n ti mọ̀ pé ọ̀fẹ́ ti máa ìmọ̀ kan fún ìwájú ara rẹ̀ ni. Kò sí ní nǹkan pamọ́ wájú ọ̀nà ọwọ́ àti ẹ̀ńpẹ́lẹ́ mọ̀. Ìjọ kìíní àdáyé, ìtàwọn ọmọ àjò làárọ̀ kù. Ẹgbẹ́ kẹrẹ́ ìdíkẹ́lẹ́ ń gbà bẹ̀rẹ̀. Àìjọ ìrọ̀lọ́ èbú ẹgẹ ní bá ń gẹ̀yàn lórí ọ̀nà tọ́lọ́run ò ní jẹ́ ó tu fún kankan lára rẹ̀ obìnrin nílò ìjà ṣìjà ní borí ní bora wọ́n tún máa bú fẹ́ ẹ̀gá ń borí lásán ní wọ́n fẹ́ yẹ̀yẹ̀ rẹ̀ ni ó <laughs> aborí máa bó wà fún wọ́n fẹ́ yẹ yẹ ìyẹn àforíkó wà láwọn fẹ́ nígbà ń bá bò kan bẹ̀ nígbà kò kejì ni àwọn tí wọ́n wà bò kankan náà nìkan wọ́n ò bò wà ti ti e kùn náà lọ ọ wà lọ́dọ̀ àwọn kọ fíìkì náà bá ọ obìnrin lọ́rẹ̀ wà tó lóun ń ṣe sílẹ̀ títí ìṣẹ́ra alẹ̀ àwọn tí wọ́n pọ̀ sí ẹ̀ ti wà ń kódà àwọn ènìyàn ṣe ṣògbogbo tó wá ti jẹ́ máa ti tí èèyàn lọ sí òwò àwọn èèyàn tó ń pọ̀ sí ní nǹkan pamọ́ tí ó jẹ́ kó wà ní abẹ́ òbí jọ tí ó jẹ́ kí ó rẹ̀ ó bẹ́ẹ̀ náà sì ni tí ó fi kọjá lórí afárá àtàrà sí i. jùlọ ńlá ń gbé ilá máa ìyẹn tó ṣe gbé ń ayé rẹ̀ ni ah, á níbo ní ń gbé tẹ́mi nàìjíríà ni <laughs> ti rí nínú gbèsè ayé òun náà ní nǹkan ọjọ́ ọlọ́ ńlá ń yẹ́ngúrì láàmà ẹjọ́ ò ní wo tí ọlọ́run ti wọ́n wá sílò rọ́ṣìmì ẹgbẹ́ gbogbo pọ̀. وامرأة ما تزوجها وترك عليها أيتاما سجارا فقالت لا أتزوج حتى يموت أو يبليهم الله obìnrin ti dé ilé ọkọ rẹ̀ sáláìsì ọkọ rẹ̀ wá láwọn ọmọ kéékèèké lọ́wọ́ àtàkù wípé wọn ò sì ní lọ́kọ títítí ọlọ́wọ́ fi mú àwọn ọmọ ilé ọ̀dọ̀ àbí kọ́lọ̀ ọ̀rọ̀ wọn lọ́rọ̀ ìrànlọ́wọ́ ọ̀hún gbàdán ló tó lé lọ́kọ̀ ìyẹn pé kí n ké tà fún wọn kí n borí là kí n borí là lọ́sùlọ́sù káwọn ẹgbẹ́ sọ̀rọ̀ àgbàdà ẹgbẹ́ ti bá náà jọwọ́ ẹ̀mú mọ̀lẹ́bí mélòó ní ké tà fún wọn mọ̀lẹ́bí ẹ̀mọ̀ láti bí táwà àlẹ́ àlùkùà obìnrin kọ́ lónìí responsibility ìtọ́jú ọmọ tọ́pọ̀ ẹ̀ bá ti lè kú ẹgbẹ́ ẹ̀kọ́ wà kó wà ní ìfáwọn ọmọ ìrìn responsibility kan ìnáwó lẹ́gbẹ́ yìí agbóyè rẹ̀ dábí ẹ̀sìn obìnrin náà ìlú àwọn àti wàhálà lọ́sùn lóṣù nípò ìjọra ṣùgbọ́n àwọn tí wọ́n wà ní ìkùbá yẹn kó lọ́dọ̀ ògùn kọ́ bá fún wọn lọ́wọ́ lọ́dún wọn láti yọrí dáadáa o lọ́mọ o iṣẹ́ ládàá iṣẹ́ tí wọ́n fi ní nǹkan pa àwọn ọjọ́ ọlọ́run náà ní ìfọ̀n. gbogbo àwọn táǹkà yìí ní àdíjọ wa ń bá rẹ o ṣùgbọ́n ká lè ba ṣọ́ọ̀ṣì ló dé ká máa kàlọ́ kọ̀ọ̀kan báyìí. wà á bójú sọ ní àtọ̀ ámán fáàkọ́ bá tún ní àbù wà á sánà náà fọ́ pátàkì wọ́dà àlẹ́ ni yẹ sí wọ́n ní sùúrù fáàtì àmọ̀ ọ̀hún ìwọ́jú ìlà lọ́kàkọ́ dákun sọ síwájú mi. àti ẹrú sí ọlọ́run kan ó ṣe oúnjẹ kan kalẹ̀ ó sì ṣe dáadáa ìrújú ọ̀nà ìjẹ́ńlé náà ló ṣe kalẹ̀ ìnáwó tó ẹ̀kọ́ ọ̀nà lórí oúnjẹ yẹn náà nígbà tó wàá fi àwọn tí ò wá jẹ yẹtìmù bẹ́ẹ̀ ọmọ òrukàn bẹ́ẹ̀ tí bàbá rẹ̀ tí ó ti dàgbà wọn kọ́ máa kọ́kọ́ wá jẹ wọ́n ní stíìmù tálákà náà bẹ́ẹ̀ tó ní wá jẹ. fáà tá a máa ń lè wọ́n ti là ọwọ́ afún wọn torí kó ń wojú rẹ̀ ọlọ́run ẹ wò ná tí ò lè fẹnu kàn fúnra rẹ̀ ìgbésẹ̀ ìtẹ́ẹ́dì ó ti di kùsì ètò ìdìbò èyí kò ní good quality ilé òkùnjẹ sàá kò sí wọ́n mi yẹn náà ó gbìyànjú èdè òfin wé sí ẹ̀dá ògbè ṣùgbọ́n òǹkọ́ ni ó wà pè fáréwù ìjọ wà pè fáréwù ni pé ìṣíwọ̀n náà jẹ́ pé lọ́mọ sàlẹ̀ sàánú oúnjẹ kí wọ́n wú ọ̀ kí wọ́n náà ṣe àgbè fún yàn kí wọ́n náà lọ fi tẹ́ra rẹ lọ́rùn kọjá ìpínlẹ̀ kan pàmò ọjọ́ náà. ọgbọ̀n orí ẹ̀ láti òsì insha Allah wàrọ̀ dúdú haythu tawajjaha alima anna Allaha ma'ah èèyàn kan gbogbo ń bá dojú kọ ọlọ́run bẹ pẹ̀lú wasallam ti ìdíra lọ ẹni sọ̀tàrà tí àgbàdo wa sọ fún ẹni tí wọn ra ìyẹn yìí wọn mọ̀ ìwà ẹsẹ̀ wọn làwọn ń gbọ́ yìí àní sọ̀tàrà sọ̀tàrà sọ̀tàrà náà bá nígbà tí ní aláàbò káàlì tó kí lọ́ọ́ fẹ́ sọ ń pẹ̀ yẹn bí ìzọ̀ ẹgbọ́n náà ló sì kẹta wọn náà wàá sọ ayà kalẹ̀ inú ẹ̀ sáájú yẹ sí ibi kò máa fi káàlì tí yẹ kó lulú sọ ibi ilá tàṣà iná lọ́ àmàlẹ́ àwọn àti lọ́nà rí bá bẹ́ẹ̀. ẹni tó sì kejì àmì ìwọ sọlọ náà àlùfáà ní òkòkò tí àmì ìwọ sọlọ náà àlùfáà ní òkòkò ọlọ́wọ́ bá ń bẹ pẹ̀lú wa gbogbo àyè yìí tó bá fáìlì ara rẹ tó bá rí ara rẹ gbogbo ìṣòro ìkọ̀ọ̀dù tí ìṣòro yìí tó ní gbogbo ẹ̀ ní kò sọ kọ́ pé ìnáwó máa máa ọlọ́wọ́ bá yẹ kọ́lọ́dà kan mọ̀ wà pẹ̀lú wa ṣùgbọ́n náà ní pé ọlọ́run bá rí ọ yóò sì ràn lọ́wọ́ kí ó kàn ọ́ lọ́wọ́ kí ó sì dáadáa kan ìṣòro a máa fẹ́ jíwọ́ gbà mí tí ó ti tí ó lè tí ó sì gbà tí ó fẹ́ pín ẹ̀ lẹ́nu tó jí bẹ́ẹ̀ náà gbà pé ọlọ́ọ̀bà nìkẹ́lá yóò mú ọ̀nà àbáyọ wa bọ̀. àìsàn lè ṣèyàn téèyàn ọ̀nà owó tí ọ̀nà gbà tí gbogbo ohun tí wọ́n fún yàn tí ò ní jọ tàbí rúurú kí a lè ọkàn àti ọwọ́ àwà lọ́dọ̀ ọlọ́wọ́ àwọ̀ ọlọ́pàá ní ti kò ń gẹ́ àti sọ́síwájú náà èèyàn lè fowó róògùn ó lè fowó sí káàdì lọ́sùtù ó lè náwó sí ọ̀sùtù ṣùgbọ́n fowó rà láàfíà ọlọ́ọ̀ni sáyẹn ọlọ́ọ̀lọ́ máa dúró fún lórí àlàáfíà yẹn sọ́dọ̀ dákun ọmọkùnrin ní àlàáfíà owó owó fọlọ́dà ọmọkùnrin àlàáfíà owó ṣẹ́ta àkàtúwọ́sì fọlọ́dà ọmọkùnrin ọmọkùnrin wa bọ̀ fún bàbá kàtẹ́ bí ọgbọ̀n wájú tọ́lọ̀ ń pọ̀ nítorí ti bá àbùsẹ̀ ń bẹ̀ ọ̀pọ̀ oríṣiríṣi nǹkan ló ti níwájú ọlọ́run ẹ̀kọ́ wà sọ pé ẹyọ kan náà ti tóbi tó <laughs> tọ́lọ̀ kọ́ gba àbọ̀wọ̀ fún aláṣọ ọ̀sán dáadáa bismillah. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت فإنك تقضي بالحق ولا يقضى عليك إنه لا يذل من واليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت لك الحمد على ما قضيت ولك الشكر على ما أوليت نستغفرك اللهم ربنا من جميع الذنوب والخطايا ونتوب إليك اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا اللهم علمنا منه ما جهلنا وذكرنا منه ما نسينا إنك أنت السميع العليم ربنا أعنا ولا تعن علينا وانصرنا ولا تنصر علينا وامكر لنا ولا تمكر علينا واهدنا ويسر الهدى إلينا وانصرنا على من بغى علينا ربنا اجعلنا لك شكارين لك ذكارين لك وهابين لك مطواعين إليك مخبتين أواهين منيبين ربنا تقبل توبتنا واغسل حوبتنا واجب دعوتنا وثبت حجتنا واهد قلوبنا وسدد ألسنتنا واسلل سخائم قلوبنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار